alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah nabiyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa man wala asalaamu alaykum wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ọlọ́run ọba kí ó ka ìgbìyànjú eléyìí sí ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore ẹnìkọ̀ọ̀kan fún ẹni tí ó ń wí àti àwa tí à ń gbọ́ ètò yìí ní ààyè tí ẹnìkọ̀ọ̀kan wá bá wà. nítẹ̀síwájú àwọn àlàyé ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lórí ètò yìí eléyìí tí a ó máa gbéyẹ̀wò lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run òun náà ni ahamul masail alẹ́tì tẹ̀dúlù alẹ́ àtẹ̀síìrì shari'atil islamiyya wasamahatiha àwọn nǹkan tí ó ń júwe tó sì ń fi wá lẹ́sẹ̀ lé náà wípé àníṣe ẹ̀sìn wa ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn ìdẹ̀kùn ni pàápàá jùlọ àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ agbègbè ibi tí Islam tó ti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé ọlọ́run ọba ò gbèrò ìnira fún wa lórí àwẹ̀ tí a ń gbà yìí bí kìí ṣe pé ìdẹ̀kùn ni ọlọ́run ọba ń fẹ́ fún àwọn ẹrú rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún anú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa man kana maridun aw ala safar fa'iddatun min ayyamin ukhar yuridu allahu bikum al-yusra wala yuridu bikum al-usra eléyìí bẹ́ẹ̀ nusratul baqara aya one ọlọ́run ọba ọba dẹ́dà ó ń sọ fún wa nu alukur'an karim ọlọ́run ní bá a ṣe pa yín láṣẹ kẹ́ ẹ gbà wẹ̀ tá a sì ṣe lọ́ràn yàn lẹ́yìn lérí àmọ́ ẹni tí àìlera bá ń bẹ fún abẹ́ni tó ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní ìgbàláàyè ń bẹ fúnrúfẹ́ àwọn èèyàn báyìí kí wọ́n fi àwẹ̀ lẹ̀ kí wọ́n má gbàwẹ̀ nítorí ìnira àbí àìlera tí ń bẹ fúnrúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run ní fa'iddatu min ayyamin ukhar tó bá di ìgbà míì kí wọ́n máa dá àwẹ̀ náà padà pàápàá jùlọ èyí tí wọn ò gbà nígbà tí ìnira tàbí àìlera ń bẹ fún wọn ọlọ́run ọba ní yuridu Allahu bikumul yusra ọlọ́run ọba ó gbèrò ìdẹ̀kùn fún yín ni wala yuridu bikumul usra ọlọ́run kò gbèrò ìnira bó ti wùlẹ̀ kọ́ ma fún ẹ̀rú ẹ̀ nínú àyà yìí gbogbo àwa tí à ń gbé ìtọ̀ yìí afẹ́fẹ́ ẹsẹ̀ rẹ̀ wípé ìhà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń kọ sí ààwẹ̀ òun náà ni ìhà ìsọnù lẹ́lòmíì ó máa sọ wípé ìsọnù ọgbọ̀n ààwẹ̀ bí ìgbà tó yẹ pé ìnira àbí ìfi ipá múni láti ṣe nǹkan tó kàn ẹ́ ni ò fẹ́ ojú eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ ò bá yé ni wọ́n fi máa ń wo ààwẹ̀ gbígbà bẹ́ẹ̀ sì ni ààwẹ̀ yìí ó kún fún ìdẹ̀kùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń lọ́ba tó dá wa ó sì gbé gbogbo àwọn òfin kalẹ̀ ó gbé lórí ìdẹ̀kùn àti ìrọ̀ra ọlọ́run ọba kò fi ara ni wá rárá bó ti wulẹ̀ kí o mà ìdí nìyí tó fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá ń rí ààwẹ̀ gẹ́gẹ́ bí ìnira ọ̀kánu méjì ní í ṣẹlẹ̀ sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìmọ̀ kónítọ̀hún ó jẹ́ aláìmọ̀kan nípa ẹ̀sìn àbí kónítọ̀hún jẹ́ ẹni tí ó ń ṣe àṣejù nídìí ẹ̀sìn eléyìí ló fà á tí àwọn àfáà fi ṣàlàyé fún wa àwọn ìdájọ́ kan bẹ tọrọ máa wẹ̀ tí a bá wo àwọn ìdájọ́ náà a ó máa kẹ́fìn ìdẹ̀kùn àti ìrọ̀ra tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa kẹ́nikẹ́ni má bàa láwùjáre tó bá rí jọ́gbìn dàlùkìyàmà ọlọ́run ọba ọba tó dá wa ní àṣẹ̀dẹ̀ fún ni yóò wo ìṣesí wa yóò wo kọ̀ǹdíṣàn tá a wà kó tó gbé òfin kalẹ̀ lé wa lérí ẹnikẹ́ni ò wá nílé mórí bọ̀ torí pé tó o bá wà ní kọ̀ǹdíṣàn kan ó wà ní kọ̀ǹdíṣàn mi èyíkéyìí tá a bá wá wà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fún wa nílànà tí a fi máa sìn tí a sì máa fi tẹ̀lé àṣẹ rẹ̀ àkọ́kọ́ nínú àwọn ìdájọ́ tó ń bẹ nínú àwẹ̀ tí a ń gbà yìí tó ń tọ́ka sí ìdẹ̀kùn tí ọlọ́run ọba ṣe fún wa òun náà ni istihbabu akli sahur wa ta'akhiruhu anabi sallallahu alayhi wa sallam ó ṣe é lẹ́tọ̀ fún wa pé gbogbo wa tí a bá fẹ́ gbààwẹ̀ ó mà jẹ́ kó mà dáa púpọ̀ kí a máa jẹ sàárì kódà sàárì náà kí a lọ lára kí a má jẹ sàárì láago kan òru ká má jẹ sàárì láago méjì òru ká jẹ sàárì nígbà tí ó ti ń súnmọ́ tí alfajari fẹ́ yọ. anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ń sọ eléyìí fún wa nínú hadith afawa anas ọmọ malik أن رسول الله صلى الله عليه وسلم قال وشلا محمد صلى الله عليه وسلم أن تصحروا فإن في السحور بركة òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ máa máa jẹ sàárì tẹ ẹ bá fẹ́ gbààwẹ̀ torí pé àlùbáríkà tó pọ̀ ó ń bẹ níbi kéèyàn jẹ sàárì láàfin rí wípé nígbà tí èèyàn bá jẹ sàárì nígbà tó kù díẹ̀ kálífàjárì ó yọ e oúnjẹ tí èèyàn jẹ yìí yóò lè gbé èèyàn ró dáadáa títí kébi ó tó pààyàn yóò ti máa di wípé àsìkò ìrọ̀lẹ́ yóò ti fẹ́ máa wọlé tí àsìkò ìrọ̀lẹ́ bá sì ti ń wọlé àsìkò sínú ti ń súnmọ́ láàfin rí wípé ọlọ́run ṣèdẹ̀kùn fún wa tọ́lọ́run bá ní tí a bá ti sínú àtúngbùdọ̀ jẹ́ nǹkan kan mọ́ títí di àsìkò ìsínú tí ń bọ̀ ẹ rí i pé ìnira yóò wà ń bẹ̀ fún wa ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala látòrí ahọ́n ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ààwẹ̀ yìí mà rọrùn púpọ̀ ọlọ́run mà ṣe ní dẹ̀kùn fún wa tó fi fún wa nígbà láàyè wípé tó bá tún di àsìkò sahur ká jí ká jẹun bákan náà anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi tún sọ fún wa nú ọ̀kan nú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé bó ti wulẹ̀ kó ma kódà kéèyàn ó má ní nǹkan kan bó ṣe omi lèèyàn ní kò ọlọ́run kápá ma wípé ká jẹ sàárì ó ní tasaharu walaw bi jur'ati ma'in kò jíṣẹ́ ọlọ́run bá ní ẹ fi nǹkan sẹ́nu nígbà tẹ́ ẹ bá jí lóru kódà kó ṣe gẹ́ omi kan lèyìn ó mú ṣe ọlọ́run ọba kan pa mọ́ bẹ́ẹ̀ bákan náà nú ẹgbà wa hadith mi tí a fọwọ́ Abu Daud tí wọ́n gbà wá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ní ni'ma sahur lilmu'min atamu, òṣìṣẹ́ ọlọ́run ọba ní ó mà dáa fún mùmínì tí ò bá tiẹ̀ wá ní nǹkan kan tí yóò jẹ bó ṣe èso dàbínù kó sì jẹ eléyìí ń jẹ́ kó yé wa wípé tó bá yẹ pé ìnira ni ọlọ́run gbà lérò lórí àwẹ̀ tá à ń gbà ni ọlọ́run tó ní sẹ̀dẹ̀ fún wa ìgbé ká máa jẹ ntí ama sí sahur táwọn bá ń pè kì í ṣe bí ká jẹ nìkan kódà ìdẹ̀kùn ń bẹ fún wa lórí wípé tí a bá tún fẹ́ jẹ a rí wípé a sùn mọ́ ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ó kó hàn sí wa nínú ṣiṣẹ́ àwọn sọ̀hábà wípé àwọn a máa jẹ táwọn àsìkò tí wọ́n fi pe ìrun àwọn àsùnbà kò í ju àsìkò tí èèyàn lè fi ké àyà àádọ́ta nínú alukoran gbèdéke yìí ní máa ń bẹ láàrin àsìkò táwọn ń síwọ́ níbi sàárì ẹ rí pé ẹni tí ó bá wá ń jẹ láago kan òru ẹni tí ń jẹ láago méjìlá àbọ̀ onítọ̀hún ọba wa ta'ala tó gbé kalẹ̀ nítorí pé ẹni tó jẹ sahur ní ó tó di pé lẹ́mọ́ ebi ó ti máa pa ṣùgbọ́n nínú àánú ọlọ́run lérí wa nínú ìdẹ̀kùn rẹ̀ nípa àwẹ̀ gbígbà ọlọ́run ṣe é lẹ́tọ̀ fún wa látòrí ahọ́n anábìwá muhammad sallallahu alayhi wa sallam wípé ká jẹ sahur tá à ń pè ní sáàrì alóúnjẹ ni o kódà kó sómi ká sáré pé àjẹ́ ká sì rí pé ó súnmọ́ àsìkò tí alifájà rẹ̀ fẹ́ yọ ká má jẹ sahur ní ọ̀gànjọ́ òru bákan náà anabi محمد صلى الله عليه وسلم نهى رسول صلى الله عليه وسلم عن الوصال wisol كل kulẹ̀ kọ́ ó kórira kéèyàn ó máa gba àwẹ̀ àgbáyé pọ̀ eléyìí kì í ṣe ìlànà islam ẹlòmíì ó máa sọ pé nínú àmì téèyàn fi ń súnmọ́ lọ́hùn púpọ̀ òní kéèyàn máa gba àwẹ̀ biribiri lẹ́ẹ̀fi máa rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè fi odijọ́ mẹ́ta gba àwẹ̀ kò ní jẹ sahur kódà kò ní sínú irú eléyìí náà ń pè ní àwẹ̀ biribiri kò sí ìlànà eléyìí nínú ìlànà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam mú wa lẹ́ẹ̀fin máa rẹ̀ tó bá ń gbarú àwẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rì wọn tí wọ́n máa sọkúsọ tí wọ́n máa rírì kúrì nítorí pé ẹni tẹ́bi ń pa tí ò jẹun fún odidi ọjọ́ mẹ́ta eléyìí kò ní ládàá kankan tí ó gbà lérí ẹ̀ ó kàn ń fi ìyà rẹ̀ ni láti lè ṣàfihàn ìdẹ̀kùn èyí tó ń bẹ nínú àwẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa o ká máa gba àgbàyípo ìdásí ń pè lágbàyípo òun náà ni kó di àsìkò sínú kéèyàn má sínú kó tún di òru kéèyàn má jẹ kankan kéèyàn má gbà lọ bẹ́ẹ̀ eléyìí tako sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sì tako makosidu sharia ntí ẹ̀sìn gbà lérò níbi gbígbé àwẹ̀ kalẹ̀ bákan náà nínú àwọn ìdájọ́ èyí tó ń ṣàfihàn ìdẹ̀kùn ọlọ́run nípa àwẹ̀ gbígbà òun náà ni ọ̀rọ̀ tánàbí sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé idha sami'a ahadukumun nidaa wal inahu ala yadihi fala yada'ahu hatta yaqdi hajata minhu hatta yaqdiya hajatahu minhu anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni tí ẹnikẹ́ni nù yín tí bá gbọ́ wípé wọ́n pèrún pàápàá jùlọ ìrun tí wọ́n máa ń pè lásùnbáà tí wọ́n ń pè pé irun àlùfájàrí ẹ rí pé tí wọ́n bá ti pè irun àlùfájàrí àlẹ́tọ́ àti máa jẹun kankan mọ́ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó wá sọ ìdẹ̀kùn fún wa wípé bá a bá ń jẹun lọ́wọ́ àbí a gbé ife omi lọ́wọ́ tá à ń mumi lọ́wọ́ tí wọ́n bá wá pe irun àlùfájàrí yìí máa wà lẹ́nu fala yada'ahu òjíṣẹ́ ọlọ́run bá ní kéèyàn má torí ẹ̀ gbé ìfì ọwọ́ èèyàn sílẹ̀ kéèyàn má torí ẹ̀ pọ omi tí ń bẹ lẹ́nu èèyàn sílẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní ní téèyàn ń ṣe lọ́wọ́ òun kéèyàn ó ṣe é tán èmi ìlèyàn wà ní ṣe má ẹni tó ń jẹun lọ́wọ́ tó ń pèrún kó jó rẹ̀ tán ẹni tó ń mumi lọ́wọ́ tí wọ́n ń pèrún mọ́ lẹ́nu kó mi omi ń tán ẹ jẹ́ ká wo ìdẹ̀kùn tí Islam ṣe fún wa ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe pé nígbà tí wọ́n bá pèrún kéèyàn ó ṣe wàá lọ dáná o àbí kéèyàn ó ṣe máa jẹun ṣùgbọ́n ẹni tó ti ń jẹ́ lọ lọ́wọ́ tí ìrun pípé wá ṣẹlẹ̀ nínú ìdẹ̀kùn tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fún wa ó náà ní pé kúrò ẹni bẹ́ẹ̀ kó máa jẹ oúnjẹ rẹ̀ lọ títí tí ó fi parí oúnjẹun eléyìí ìdẹ̀kùn ló jẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ń jẹun lọ́wọ́ báyìí ó ṣe bùkèlè kan wọn bá pèrún mọ́ lọ́wọ́ yóò bá gbé oúnjẹ yẹn sílẹ̀ tìbànújẹ́ tìbànújẹ́ ti àìdùnnú àti ìmáa wo ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó fara ní òun bẹ́ẹ̀ sì ni kò sí ìdí tó fi ń rò bẹ́ẹ̀ bí kì í ṣe àyèmọ̀ kan ẹ̀sìn Islam ẹ̀sìn tó dúró lórí ìdẹ̀kùn ni tó sì dúró lórí ìfi ara rọ̀ wá ìfi ara tù wá lórí gbogbo àwọn òfin tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó gbé kalẹ̀ bákan náà nínú àwọn ìdájọ́ èyí tó ń júwe ìdẹ̀kùn tó ń bẹ nípa àwẹ̀ gbígbà òun náà ni ta'jilul fitr tá a bá wá ń gba àwẹ̀ náà lẹ́yìn ìgbà tá a ti jẹ sahur tó ti súnmọ́ àsìkò tá àlùfájàrí ó yọ tá a jẹ sàhúrù ńgbà náà tá a wá tún bá àwẹ̀ ń lọ òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó tún ṣe wá lójú kòkòrò wípé tásìkò ìsinú bá ti tó ká má fi falẹ̀ o ká tara ṣàṣà láti lè tẹ̀lé ọ sínú nítorí pé inú yóò ti máa wá oúnjẹ ká má wàá tún fi falẹ̀ ká tètè lọ jẹun nítorí ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam sọ wípé idha ra'aytumul layla qad aqbala min hahuna fakọ̀dé aftọ̀rọ̀ sọ̀ọ́yìn ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam onítẹ̀ bá ti rí oòrùn tó ti wọ̀ ní abala bíi tó oòrùn ti máa ń wọ̀ ní kété tó oòrùn bá ti wọ̀ báyìí anábì ní gbogbo ẹni tó bá gbà àwẹ̀ ó ti dẹ̀tọ́ fún wọn kún ó sinú o ká má tún fi falẹ̀ lẹ́ẹ̀fẹ̀rẹ̀ wípé àwọn àṣejù nínú ẹ̀sìn òun ni kéèyàn máa fi aago ṣe gbèdéke àsìkò tá a sinú a kì í fi aago méje ṣe gbèdéke a kì í fi aago mẹ́fà àbọ̀ ṣe gbèdéke ní tá a fi ń ṣe gbèdéke ni pé tí oòrùn bá ti wọ̀ wíwọ̀ oòrùn òun náà ni kí oòrùn ó wọlé ìyàtọ̀ ń bẹ láàrin tá ń pè ní tanmọ́kọ àti àwòrán pàpà tanmọ́kọ ó ní oòrùn tí ò tí ì wọlé ṣùgbọ́n tí ń lọ bí àti wọ̀ èèyàn ò gbúdọ̀ sínú ńgbà náà ṣùgbọ́n tí oòrùn títan mọ́kó bá ti lè wọlé àwọn nǹkan bẹ tí ó pupa fẹ́sífẹ́sí ní àwòwò sánmà eléyìí náà ń pè ní ashafakul ahmar àwọn pápá eléyìí kò bá wà ń bẹ àti lẹ́tọ̀ àti sínú nítorí pé òòrùn ti wọ̀ ẹlòmíín wa máa ń bẹ yóò ní kóun tó lè sínú ó dìgbà tí gbogbo ojú sánmà tó bá dúdú tí ò sí fúnpa fẹ́sífẹ́sí kankan bẹ̀ má irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó gbàgbọ́ yé ìdẹ̀kùn tó ń bẹ níbi ààwẹ̀ gbígbà ni o torí pé ọlọ́run ọba sọ nínú alukur'an kẹrim wípé dájúdájú ọlọ́run ọba yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run gbèrò ìdẹ̀kùn fún wa ni bẹ́ẹ̀ sì ni kò gbèrò ìnira fún wa bó ti wọlé kó ma ní anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi ṣe wá lójú kòrò wípé ní kété tí òòrùn bá ti wọ̀ kódà kó ṣe aago mẹ́fà bọ̀ ní òòrùn ti wọ̀ tá a sì màmá dájú bó ti wọ̀ ó ti dẹ̀tọ́ fún wa o kéèyàn lọ sínú béèyàn wá fi ń lọ́ra tí wọ́n á fi ń falẹ̀ tí ò sínú bọ̀rọ̀ irú onítọ̀hún ó ń tako sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam irúfẹ́ onítọ̀hún ti jẹ́ aláìmọ̀kan nípa ìdájọ́ àti nípa ìtọ́lọ̀ntorí rẹ̀ gbé àwẹ̀ kalẹ̀ bákan náà nínú àwọn ìdẹ̀kùn èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa nípa àwẹ̀ gbígbà nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ òun náà ni wípé ẹnikẹ́ni tí ó bá ṣèèṣì àbó gbàgbé ẹnikẹ́ni tó bá gbàgbé tó jẹun nínú àwẹ̀ àbó mu nínú àwẹ̀ lẹ́ni tí iye rẹ̀ ti fò ó tó ti gbàgbé pé òun gbà àwẹ̀ lọ́wọ́ nínú dẹ̀kun tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe fún wa látòrí ahọ́n anabi sallallahu alayhi wa sallam ó náà ni pé onítọ̀hún àwẹ̀ rẹ̀ ò já o kó máa bá àwẹ̀ rẹ̀ lọ lápòjúwe ẹni tí ń gbà àwẹ̀ nínú ramadan lọ́sàn-án ramadan ó bá wọnú ilé ó bu gààrí sómi ó sì mu gààrí ó yó bákan ẹnìkan wá wọlé bàbá ẹ̀ gbà àwẹ̀ ni ó subhanallah òun ti gbàgbé àbí oúnjẹ òun ló wọ kíchìn ni ó rọ àmàlà ó sì jókòó jẹ wọn bá bi léèrè pé bàbá alágbájá ìyá tàmàdó ẹ gbà àwẹ̀ ni ó ní subhanallah òun ti gbàgbé anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́run ọba wa ọba aláàánú ni kò sí ní tó fẹ́ fi kó fara ni wá ṣe o lòdìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún anu hadith tí a fọwọ́ gbà wá wípé man nasiya wa huwa fa akala aw shariba. فليتم صومه فإنما أطعمه الله وسقاه رواه البخاري anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá gbàgbé lẹ́ni tó ń gbà àwẹ̀ lọ́wọ́ ó ti gbàgbé fa akal ló bá jẹun àwòṣẹ́rìbá àbúbá mu nǹkan òjíṣẹ́ ọlọ́ni faliyu ti ma sàwọ́mà kó nítọ̀hún kó má já àwẹ̀ rẹ̀ o kó máa bá a lọ bẹ́ẹ̀ kó máa gbà àwẹ̀ náà lọ bẹ́ẹ̀ fa innama at'amahu Allahu wa saqahu ẹni tó ṣẹlẹ̀ ni wípé ọlọ́run ọba ọba adẹ́dà ló fẹ́ fún lóúnjẹ jẹ ó sì fẹ́ fún ní nǹkan mu nítorí pé kò máa mà lọ́lọ́run sì sọ fún anu Qur'an nínú àdúrà Rabbana la tu'akhidna in nasina aw akhta'na èrè ọlọ́run má fi bí wá o ní tá a bá ṣe látara ìgbàgbé sọ eléyìí oúnjẹ kò yẹ wá wípé ara àwọn ìdẹ̀kùn àti ìrọ̀ra tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sínú àwẹ̀ tó bá yẹ pé ìnira lọ́lọ́run bá gbà lérò tó bá yìí ṣe pé ìfaraniwá ló wu ọlọ́run ló fi ní a gba àwẹ̀ ni gbogbo àwọn àdẹ̀kùn yìí kò ní sí níbi àwẹ̀ gbígbà. bákan náà nínú sharia islam nínú àwọn ọ̀nà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ṣe ìdẹ̀kùn fún wa nípa àwẹ̀ gbígbà òun náà ni èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sunnah nabi muhammad sallallahu alaihi wa sallam al-iktisal wasabu ala ra'asi alimaa lè tabarod ìgbàláyé ń bẹ tí a bá ń bẹ nínú àwẹ̀ ká wẹ̀ ká da omi sára bóyá ara ń gbóná ni èèyàn ìgbàláyé ń bẹ èèyàn lè bu omi sára àbí orí ń gbóná ni ìgbàláyé ń bẹ kí a da omi sórí ẹ̀kọ́lọ́pọ̀ ẹlòmíì ó máa wò wípé téèyàn bá ń gbààwẹ̀ ìnira yẹn ó gbúdọ̀ máa bẹ pẹ̀lú èèyàn ó gbúdọ̀ wẹ̀ torí pé àìwẹ̀ ló ń jáwẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ o ẹni tó ń gbààwẹ̀ nínú àwọn ìdẹ̀kùn tó ń bẹ fún un òun náà ni pé tó bá fẹ́ wẹ̀ kò sígbà yálà láàárọ̀ ni lọ́sàn ni kódà tó bá rí i pé òun fura para òun gbóná àbí ara ìfúnpinpin mú òun gbàláyé ń bẹ fún un ó lè rọ omi sí orí láti lè jẹ́ kí ìnira náà kó kúrò torí pé eléyìí ó wáyé láti ọ̀dọ̀ apá kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ wípé àrí ànábì sallallahu alayhi wa sallam láàyè kan lẹ́ni tó ń da omi sí orí rẹ̀ ó sì wà nínú ààwẹ̀ ó ń da omi sórí láti lè jẹ́ kí ìnira òǹgbẹ àti ooru kó bàa lè fúyẹ́ ní ara rẹ̀ hadisi ń bẹ ní tíra fáwọn Abu Daud eléyìí ó jẹ́ kó yẹ wá wípé a kì í mà yẹ ọ̀sọ́jọ́ sọ̀lọ̀ o anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi gbọ́ ọ yé wípé ọlọ́run ọba ò gbèrò ìnira fún wa lórí ààwẹ̀ ẹni tí ara rẹ̀ ń gbóná nínú àwẹ̀ ẹni tí ooru mú nínú àwẹ̀ tó yìí fẹ́ máa kọ ìgbàláyé ń bẹ ó lè rọ omi sórí kó sì wẹ̀ kí gbogbo ara rẹ̀ bá lè tutù nínú àwọn ìdára tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì fún wa nípa àwẹ̀ gbígbà ní látòrí ahọ́n anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni kakọ́ tadawuku ta'am tadawuku ta'am lil haja ma lam yasil jawf ìgbàláyé tún bẹ nínú sharia islam èèyàn lè tọ́ nǹkan oúnjẹ wò àbí èèyàn lè fi ẹnu fọ́ oúnjẹ kó bàa lè rọrùn fún ọmọdé láti jẹ nígbà téèyàn ń gbààwẹ̀ lápèjúwe obìnrin tí ń ṣe ọbẹ̀ lórí iná ó sì ń gbààwẹ̀ ṣùgbọ́n wá fẹ́ mọ̀ bóyá iyọ̀ dùn ọbẹ̀ yìí àbí yóò dùn ìgbàláyé ń bẹ nínú ṣẹ̀ríà ó lè fi iyọ̀ ó lè fi ọbẹ̀ kó bù kó tọ́ wò láì ṣe pé yóò gbé lọ sí ọ̀nà ọ̀fun rẹ̀ kó fi àwọn kan láti fi lè mọ̀ pé bóyá yóò dùn àbí yóò dùn kó sì tú kúrò ní ẹnu rẹ̀ ẹ wo ìdẹ̀kùn tí ó ń bẹ fún wa nípa ààwẹ̀ gbígbà bákan náà ẹni tó ní ọmọ kékeré lọ́dọ̀ tó fẹ́ fún ọmọdé lóúnjẹ ṣùgbọ́n tó fẹ́ fún yìí tí kò bá tí ì fi ẹnu wó nǹkan náà ó ṣeé ṣe kọ́mọdé lè má láǹfààní àti lè jẹ àṣegbàláyé tó ń bẹ fún eléyìí náà tí bùkátà bá béèrè fún kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ arígbà alátọ̀dọ̀ àfọwọ́ abdullahi ọmọ abbas radiyallahu anhu oní kọ́l la ba'sa an yadhuqa al-khal aw shay ma lam yadkhul ma lam yadkhul halqa wa huwa sa'im wọ́n nígbà láàyè ń bẹ́ o èèyàn lè tọ́ nǹkan wò lókùrú ìgbà tí nǹkan yẹn bá ti bọ́ sínú ọ̀nà ọ̀fun èèyàn lẹ́ni tí ó ń gbààwẹ̀ àfọwọ́ sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní wa dhawqu at-ta'am yuqra li ghayri haja wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé kéèyàn wá máa tọ́ gbogbo oúnjẹ wò ńgbà téèyàn ń gbà àwẹ̀ akọ́ o ṣùgbọ́n tí bùkátà bá béèrè fún lèyí tá à ń sọ yìí o tí bùkátà bá béèrè fún torí pé ẹlòmíì bí n ṣe máa ń gbọ́ nǹkan yé ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú àwẹ̀ yẹ bá rí pé ọmọ yẹn gàrí jẹ káàkiri lòun fẹ́ tẹ̀sítì ẹ̀wọ̀ ni la bùkátà béèrè fún obìnrin tó ń ṣe bẹ̀ láti mọ̀ pé yọwà ń bẹ̀ bùkátà béèrè fún ìyá tó fẹ́ fọ́mọ lóúnjẹ láti lè fẹnu wò tí bùkátà bá béèrè fún wọn ni kò ní ìlapa kankan lérí ààwẹ̀ tí à ń gbà bákan náà nínú àwọn ìdẹ̀ra àti ìdẹ̀kùn tí ọlọ́run bá ṣe fún wa nínú oṣù rọ̀mọ́dọ́nù òun náà ni pé tí èèyàn bá ń gbà ààwẹ̀ kódà nínú nǹkan tá a fẹ́ ó ní kéèyàn ó tún lò pákò kéèyàn ó fi yí oorun ẹnu èèyàn padà kò sí nínú ààwẹ̀ kò sì sí nínú ẹ̀kọ́ Islam nítorí pé èèyàn ń gbà ààwẹ̀ kéèyàn má wàá lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ ẹnu àbùtì torí àwọn nǹkan tó ti jẹ nísàárì kò fọ́nu gbogbo ẹran ti há ní gbogbo eyín eléyìí kò rí bẹ́ẹ̀ o láàárọ̀ a lè fọnu a lè lo pákó ká fi fọ ẹnu ní ọ̀sán a lè fọ ẹnu lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ a lè fọ ẹnu kódà nínú súnà òun náà ní gbogbo àtà bá ti fẹ́ sàlùwàlá ká tún máa lo pákó láti fi fọ ẹnu wa pé àwa ń bẹ nípò aláwẹ̀ eléyìí kò lòdì sí ká lo pákó gbogbo àwọn àfọ onímọ̀ fíkì gbogbo wọn ni wọ́n panupọ̀ lórí pé gbàláàyè ń bẹ èèyàn lè lo pákó ní kéèyàn ọ̀ràn pákó nígbà tí èèyàn bá ń bẹ nínú ààwẹ̀ pé kò ní láìfi kankan lérí ààwẹ̀ tí èèyàn ń gbà pábánbárí rẹ̀ òun náà ni wípé ṣẹ̀ríà Islam ó ṣàdáyanrí nǹkan tó lè ba ààwẹ̀ wa jẹ́ tá a bá ní à ń gbà ààwẹ̀ kí ni nǹkan tí ó ba ààwẹ̀ jẹ́ ó lóun náà ni wá ìdíkàlù ṣéyìn ilal ma'idda an tariqil fam wa wa'am yashmalu ma yanfa wa ma yadur wa ma la fi naf'un wala darar tàbá lè yẹn jẹun pípé nǹkan jíjẹ bá àwẹ̀ jẹ́ àwọn àfáàní ti ń jẹ́ pé nǹkan jíjẹ òun náà ni pé nǹkan tá a tó gba ẹnu wa lọ sínú ikùn wa agbẹ̀dù wa tó ṣe pé ẹnu wa ló gbà wọlé gbogbo àwọn nǹkan báyìí òun ni ó já àwẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó fi oògùn ojú sójú tó ń pè ní eye tó fi sójú. So tó wá ń gbóòórùn rẹ̀ lọ́nà tó ń fura mọ́ rẹ̀ nínú ọ̀nà ọ̀fun rẹ̀ eléyìí ò bá àwẹ̀ rẹ̀ jẹ́ o làwọn afáàfin sọ wípé kò sí láì fi ń bẹ̀ béèyàn bá fi sí ojú kò fi láì fi ń bẹ̀ téèyàn bá létí ro bákan náà kò sí láì ẹni tó bá ní àìsàn asthma oògùn kan bẹ tí wọ́n máa ń fi sẹ́nu báyìí tó bá fi sẹ́nu nínú àwẹ̀ àtó inhale nínú àwẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ o nítorí wípé atẹ́gùn òun ló ń fà sí ọ̀nà ọ̀fun bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ló bá àwẹ̀ rẹ̀ jẹ́ ajẹ́pọ̀ pọ̀lọpọ̀ àná làwẹ̀ wá bàjẹ́ torí pé atẹ́gùn wọnú ó sì ń jáde ní ní òrèkóòrè gbogbo àwọn nǹkan yìí ń sọ ọlá tó ń bẹ fún Islam ó sì ń ṣàfihàn wípé ẹ̀sìn Islam yìí ṣe ẹ̀sìn rọrùn ni o ẹ̀sìn dẹ̀kun gbogbo àwọn òfin tí ó gbé kalẹ̀ tó wàá àwẹ̀ Islam ìnira ni àwẹ̀ ti le jù ó mọ̀ pé ìwọ ni ọ̀rọ̀ òye o ẹ̀sìn Islam ó gbé àwẹ̀ gbígbà lórí ìdẹ̀kùn àti ìdẹ̀ra fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ tí ẹ bá nímọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn yín abẹ́ ọlọ́run bá nu tóbi rẹ̀ eléyìí tí awí ọlọ́run jẹ́ kí o ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run kìí àmà